orí ọ̀rọ̀ wa ní alẹ́ yìí ó ní àtúnbí ọ̀rọ̀ yìí ti ẹnu Jésù Kristi ọmọ Ọlọ́run jáde wá nígbà tí ó ń bá ọkùnrin kan tí a ń pè ní Nikodimu sọ̀rọ̀ ọkùnrin tá a wí báyìí ẹni rere ni abíire ó dàgbáre ó ṣiṣẹ́ re ó jónísìn dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní ìtẹ́lọ́rùn láti pé ìwọ̀nba ìmọ̀ tó mọ̀ nípa ìsìn Ọlọ́run àti ìgbàlà ó tó torí náà wá sí ọ̀dọ̀ jésù kristi láti túmọ̀ sí báwo lòun ó ti ṣe wọ ìjọba ọlọ́run olúwa wa jésù kristi tó ti mọ ọkàn ènìyàn lẹ́sẹ̀ kan náà ló ti dá lóhùn pé bí kò ṣe pé a tó ènìyàn bí òun kì ó lè rí ìjọba ọlọ́run èdè yìí báyìí jìnnà létí ọkùnrin báyìí tí a ń pè ní kodimu yìí ó sì ń béèrè lọ́kàn ara rẹ̀ báwo láà ti ṣe tó ènìyàn bí jésù kristi ọmọ ọlọ́run sọ fún wa wípé bí kò ṣe pé a tó ènìyàn bí òun kì yóò lè rí ìjọba ọlọ́run lódùmarè lọ́nà ọkùnrin báyìí ntọ́wá wá ó ní láti mọ ọ̀nà wo lòun fi lọ sí ọ̀nà àlàáfíà Jésù wá fi hàn án gbangba pé ẹnikẹ́ni tí ó bá wọ ìjọba ọlọ́run lódùmarè ó láti di ọmọ ọlọ́run padà ìdí ọmọ ọlọ́run padà ni wípé kí olúkúlùkù èèyàn gbàgbọ́ kó gba Jésù Kristi ọmọ ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ kí ó sì gbàgbọ́ pé òun ni ọlọ́run òun nípa ìgbàgbọ́ yìí àti di ọmọ ọlọ́run lẹ́sẹ̀ kan náà àti di ọmọ ọlọ́run gba ti gbàgbọ́ ẹnikẹ́ni tó bá sì ti gbàgbọ́ olúwa rẹ̀ ó ní àǹfààní àti wọ ìjọba ọlọ́run àti láti rí ìjọba ọlọ́run lódùmarè gẹ́gẹ́ bí ẹrú kì í tí jogún ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí kò bá ní àtúbí kò lè wọ kò lè ní ìpín nínú nǹkan ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kò tí lè ṣe ohunkóhun láìsí pé sínú ayé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹnikẹ́ni tí a bá tún bí kò lè wọ ìjọba ọlọ́run tó ní olúkúlùkù àwa gẹ́gẹ́ ẹnìkọ̀ọ̀kan bí a ti sọ fún Nikodimu là ń sọ fún àwa náà pé àlè ìṣaláìtàn wa bí Nikodimu wa béèrè pé báwo láà ti ṣe tún ènìyàn bí à ń sọ fún wa wípé ìbí kì ṣe nípa ti ara ṣùgbọ́n nípa ti ẹ̀mí ni olúkúlùkù èèyàn tó bá gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù tó sì gbàgbọ́ pé nípasẹ̀ rẹ̀ lòun ò rí ìgbàlà olúwa rẹ̀ ó ti di ẹni àtúnbí tó náà ní àṣálẹ́ yìí bó ti wí fún ọkùnrin yìí bẹ́ẹ̀ náà ló wí fún èmi àti ẹ̀yin pé kí olúkúlùkù wa ká ní àtúnbí ká di ọmọ ọlọ́run lẹ́sẹ̀ kan náà torí pé bá a bá di ọmọ ọlọ́run a lè rí ìjọba ọlọ́run bá a bá di ọmọ ọlọ́run a lè wọ ìjọba ọlọ́run bá a bá di ọmọ ọlọ́run a lè jogún ìjọba ọlọ́run lódùmarè ìjogún ìjọba ọlọ́run tí àwọn àdùn yìí ó ń bẹ lọ́wọ́ jésù kristi nípa ìgbàgbọ́ torí a sọ fún wa pé iye tó bá gbàgbọ́ iye àwọn náà la fi agbára fún láti di ọmọ ọlọ́run jòhánù orí kìíní ẹsẹ̀ kejìlá a sì sọ fún wa gbangba pé iye àwọn tó bá ń ṣe nǹkan wọ̀nyí kì yóò lè wọ ìjọba ọlọ́run ẹnikẹ́ni yóò tó bá ń hùwà ìtẹ́wọ́ tí ó sì bá jésù gbọ́ kò lè là kí olódùmarè kó má ṣàràn wá lọ ká lè dìpọ̀ jésù ti mú láti gbà yí lọ kó má ṣe ẹnìkan nínú wa tí ó lọ sí ọ̀run àpáàdì gbogbo ẹni tí ó bá gbàgbọ́ ọ̀run àpáàdì nílẹ̀ ìjọba ọlọ́run ó sì jẹ́ ti gbogbo wa bàbá gba jésù gbọ́ kí olúwa kó ràn wá lọ́wọ́ láti lè ṣe bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ torí ọlá jésù kristi olúwa wa àmín.